له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìgbé òdodo tí ó máa dé sí etí ìgbé ọyìn níkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa Ṣàmùsídíìnì Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí ẹ̀sán rẹ̀ ló máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọn àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni Samahatu Sheikh Al-Imam Ishaq Abọlọ́rẹ́ Muhammad محمد الأول حفظه الله ورعاه سوى جاي مامو ندعوة لحق سترى ما كلمة أبو كتا إما أبو الحمد لله وصلى الله وسلم وبارك على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين Àdúpẹ́ púpọ̀ fún Ọlọ́run ọba. Alhamdulillah. A jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run ọba náà. Wa kullu ilahin ghayruhu fahuwa batilun. Gbogbo nǹkan míì táwọn èèyàn bá tún pè lẹ́yìn Ọlọ́run nǹkan náà lè jẹ́ ọlọ́run wa kullu ilahin ghayruhu fa huwa batilun wọn táwọn yọ bá ń ṣàfẹ́tí ìjọ ọlọ́run ọba sí lọ́dọ̀ lẹ́yìn ọlọ́run ọba Allah wa kullu ilahin ghayruhu fa huwa batilun àwọn tí wọ́n náà máa mọ̀ wípé ń táwọn ń pè yí ló dá wọn wa in qala ba'dun nasi dhaka wa sammahu kódà kára àwọn èèyàn tí wọ́n ń wárí fún kankan lónìí nínú tọ́lá ọba já kọ́dẹ̀ máa pèlé ọlọ́run. ìǹkọ̀ làbáàdùn náà sì dáàkà wà sàmà. irọ́ ń parọ́ fúnrọ́ ni o àwọn náà mọ̀ pé kò rí bẹ́ẹ̀ nǹkan náà kọ́ lọ́lọ́run. fọ́sùbí hànà fi dáàtìhì wọ́n sì fàátìhì. Allahu akbar. Fọ́sùbí hànà fi dáàtìhì wọ́n sì fàátìhì torí pé ọlọ́run ọba jẹ ọba ní sùúrù ó jọba tí ẹ pé ṣàá ń wẹ̀dá rẹ̀ níran pé ẹjá máa ṣe tó ń yẹ ń bọ̀ wá bá mi. Fàṣọ́bẹ̀hánà fi dáàdìhì wá sí fàdìhì. Fàṣọ́bẹ̀hánà hù fi dáàdìhì wá sí fàdìhì. Wọ́yẹ́ kí ويكفيك في تنزيله قل هو الله kábíyèsí ọlọ́run máa ń dàrọ ọlọ́run níbi àwọn ìròyìn rẹ̀ àtàwọn orúkọ rẹ̀ àti níbi bí bẹ̀rẹ̀ tó ń bẹ ilé tó fẹ́ra rẹ̀ ṣe olórílé gbogbo wa lórí sánẹ̀kọ́ tó tápọ̀ rẹ̀ nínú ìjọlọ́run láti lè máa mọ bọ́lọ̀ ń ṣe tó bí yàtọ̀ sí kúlù huwa Allah ó kàn dàrú máa wọn kan lọ́wọ́ lónìí ó tún ká fókù. wọ́yẹ́ kí fi kàfí ìdáhùnsí yìí kò lè mú wá lọ. ẹ̀rọ ni bisimilá gbọ́dọ̀ aláwọ̀ fún ya wa rárá yé ká fókù mọ̀ kí n ṣe kí n òkú kọ́ nìyẹn ìròyìn ọlọ́run ló wà ń bẹ̀ lọ kàtúmọ̀ rẹ̀. wọ́yẹ́ kí fi kàfí ìdáhùnsí yìí kò lè mú wá lọ. tó bá ń fẹ́ mọ bó ṣe fẹ́ yin ọlọ́run wọ́ṣẹ́ wà á rí ìròyìn ọlọ́run nínú rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin. Tàkọ́ sọ̀rọ̀ tí lè àfòhámù ẹnkù ní ìdádìí. Mọ̀ṣọ̀lọ́, Sùhánà wọ́n الخطاب الواسع أيدكم الله bí tá ń lọ lónìí tún kẹnu àfi kí á jẹ́ kí á tètè wọnú ètò nísànsán àkàn gbọ́dọ̀ má yin ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe wa ni afẹ́lẹ́ yìí ta ṣe yìí a fi ṣèròyìn ọlọ́run adẹ̀ fi dúpẹ́ fọ́lọ́run alhamdulillah àwọn abẹ́ ọlọ́run kó bá ṣe muhammad sallallahu alaihi wasallam bákanáà ń bẹ ọlọ́run fún àwọn tí ọlọ́run bá tún jẹ́ kí ojú ní sábàbí àti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àdúrà tí wọn ò ń ṣàjọ orí afẹ́fẹ́ nìkan àbí ọlọ́run kọ́ mọ́ṣàbà àṣàlékún dáadáa rẹ̀ fún wọn o bákan náà àwọn òbí wa náà tàtàrà wọn jáde àwọn tí wọ́n ti papòdà ọlọ́run bá wa kẹ́ wọn àwọn tó láyé nínú wọn tí wọ́n ṣe ń tọ́lọ̀wọ̀n bá ní kí wọ́n ṣe láyé tí ń ṣẹ̀sìn ọlọ́run ọlọ́mọ́ṣẹ̀ bá wa ṣègbésẹ́ yìí nírọ̀rùn fún wọn. àwọn táwọn wá sí lójú ọ̀nà ẹlòmíín àwọn èèyàn wa náà lòbí tí ò sí lójú ọ̀nà tọ́lọ̀wọ̀n bá fẹ́ ọlọ́run bá wa dá padà ọjí ṣe bí mùsùlùmí láàrin mùsùlùmí kì í ṣe bí bàbá ẹnikẹ́ni tírpà kì í ṣe gbé ẹnikẹ́ni náà ní ilé yẹn kì í ṣe pé bóyá exaggerate kì í dẹ̀ ṣe pé bóyá ń ṣe gbéraga àfọ́nbù rárá o ẹ̀ à ń sọ bọ́làwọn bá wá ṣe júwe wa ni torí ń tọ́làwọn bá gbélé wa lọ́wọ́ yìí kò sẹ́gbẹ́ rẹ̀ lórí ilẹ̀ kì í ṣẹgbẹ́ ìwé kankan lórí ilẹ̀ tí ń ṣe alukur'an alukur'an ìwé ọlọ́run tó gbélé àwọn mùsùlùmí lọ́wọ́ yìí ìtòfinà anábìsíwá yìí sallallahu alaihi wasallama ẹ̀kù tún pé méjì lórí ilẹ̀ kò sí ìwé tàà lè fi sẹ́gbẹ́ rẹ̀ a ń bèlè kí àwọn máa rò pé ìwé kan ó jù lọ kò sí tí ó bá ti wáyé pọ̀ náà nìwé ọlọ́run ọba tó àláyé tó tẹ̀wọ̀n jù a máa túnmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti ń tẹ̀lé náà lẹ́ni tó tẹ̀wọ̀n jù lórí ilẹ̀ ayé ẹni tó bá ti wá kọ̀yìn sí irú èèyàn bẹ́ẹ̀ náà máa jẹ́ni tó rí ilẹ̀ jù nínú ẹni tó bá ń ṣẹ̀mí láyé torí pé ìwé ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọba ni ó nà látún fi ní ká tún gbójú wo lónìí ọ̀kan lára àwọn nǹkan tó jẹ́ àwọn àjàkálẹ̀ àrùn eré tó gbalẹ́gbò dé lónìí àwa fẹ́ káwà mùsùlùmí ká gbọ́ àwa náà táà kìí ṣe mùsùlùmí tá jẹ́ wa a fẹ́ ṣàlàyé íńtánẹ́ẹ̀tì allahu Ẹgbà kan ni wọ́n ma ń sọ pé ayé ti lu jára wọn gbẹ̀ náà ó ti pòpọ̀ mọ́ra wọn àkò tí pòpọ̀ ń gbogbo tí wọ́n ń sọ yẹn ayé ò tí Isi jára ń gbà yẹn ìsìn báyìí ní ìsìn náà ni ayé ṣẹ̀ṣẹ̀ wá lu jára wọn ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí íńtánẹ́ẹ̀tì àkóbáwo ló an ló ṣe fún wa. kí wá lójú wòye islam lórí rẹ̀ kí dẹ̀ ni tó yẹ ká ṣe afẹ́wò salbiyatuhu bákan náà afẹ́wò ijabiyatuhu adìtú afẹ́wò kí ni makhraj àti pé kí ni kú jẹ́ tún nazari islami fi kí ni tó jẹ́ àwọn dáadáa tí sánẹ̀tì mú wá kí ni tó jẹ́ àwọn àìdá ilé tí sánẹ̀tì mú wá bákan afẹ́wò àkúpàwò ló ṣe fáwùjọ

facebook ni tiktok ni whatsapp ni instagram ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo orúkọ míì tẹ́yìn náà tún mọ̀ ẹ̀tún lẹ̀ mọ́ àwọn àǹfààní tó wà ń bẹ̀rẹ̀ o. tẹ̀síhìlù tó nínú àǹfààní àkọ́kọ́ eléyìí tí nǹkan yìí mú wá fún wa ni pé ó jẹ́ kí ojú tá à ń gbà ọ̀nà tí a ń gbà fi lẹ́n ó jẹ́ kó rọrùn. tí a bá fẹ́ sọ́dì kankan nìsín tí a bá ti lọ dánlódù àbí èèyàn ti lọ sí YouTube àbí ó ti lọ sórí ibì kan láti lọ wo course tó fẹ́ rí láti lọ wo practical tó fẹ́ ṣe ìtẹ́ pé bóyá school bí tó ti ẹ̀wà pàápàá kò sáwọn equipment tó tó ṣùgbọ́n tí wọ́n bá ti lọ sórí internet tí wọ́n ti lọ wo tó ti lọ sórí YouTube tó ti lọ wo course tí wọ́n kọ́ ìyẹn wà á rí fídíò ẹ̀ exactly gbogbo àárọ̀rùn o fẹ́ yọ sí mọ́tò o mọ́wé ti fẹ́ yọ o fẹ́ ṣe kankan mọ́tò o mọ́wé fẹ́ ṣe o fẹ́ ṣe kankan lórí fóònù tó wà lọ́wọ́ ẹ̀ á lọ sí ṣe rí o fẹ́ kẹ́kọ̀ọ́

gbogbo ohun tó tún máa ń jẹ́ kí nǹkan yìí rọrùn o fẹ́ kọ o fẹ́ kọ project bóyá dissertation ni thesis ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú oríṣiríṣi tí èèyàn máa ń kọ nílànà tẹ̀kọ́ tọ́lọ̀n bá ti ní kó láǹfààní àti mọ bá ṣe ń lo internet àtọrọrùn fún ẹ láti lè gọ́gù àwọn kankan jáde láti lè browse ka àwọn kankan láti lè ní information àwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ti pẹ́ gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ti wà lórí net ìwé mi tó ń wá tó lè máa ṣalábàápàdé ẹ̀ ní library tẹ́ pé nígbà kan wáyẹ̀ṣẹ̀ ti bí lọ sí library mi lẹ́kọ̀ọ́ ìmí ní Ìbàdàn ìmí nílùú mi tó bá ti wò lórí ẹ̀rọ ayélujára asùnmọ̀ wà kàn dánlójẹ wà ṣe printers ìmí wà ká ń bẹ̀ o ti lẹ́tọ̀ sí tó bùkátà sí information yìí. wọ́n tẹ̀ sí ìlú àmúrí ìdáwà sí wà sí kíní náà ẹ̀rọ ayélujára yìí nínú àwọn àǹfààní tó ṣe fún wa ní pé ìlú àmúrí tí ni wà dáwà ó jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn tó rọrùn gan-an láti fi lè mọ àkódà tí a bá wà láwọn ọ̀bẹ̀kan láti mọ kíblà àmọ́ báwà láti lè lókètè kíblà àsìkò oorun báwà láti lè màsìkò oorun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn oríṣiríṣi dáwà náà jẹ́ kó rọrùn fún láti lè ṣe àwọn oníṣẹ́ iná láfi ń pèpè sẹ́sìn láfi ń sẹ́ẹ̀dì lẹ́kṣọ̀ irú ìta lọ́wọ́lọ́wọ́ bá a máa ṣe mí lọ́wọ́lọ́wọ́ ẹlòmí a máa wó láwọn ìlú mi káàkiri ayé sànfàní ẹ̀ lára ń tọ́lọ̀ àbá tún jẹ́ kó wúlò fún fún wa òun náà ní tàǹgbọ̀ yìí a nínú bá ṣe ń sọ lè bí dáì wọ̀rọ̀ tún ní aláàdùn àti ha. Nínú àǹfààní ẹ̀rọ ayélujára ni pé ẹni kan. Maharabatu lè bí dáì. Àwọn kọ̀ọ̀kan ní kóòdì ọpọlọ èèyàn kalẹ̀ wá ẹ̀rọ ayélujára jẹ́ kan nínú ta fi láǹfààní àti sọ fáwọn wípé ìsọkúsọ náà wílé ń sọ yìí àwọn fún ilé alákòóbá ni wọ́n àwọn fún ilé ọ̀daràn ni wọ́n ṣẹ́tìrípà ṣírí wọ́n ti ń tú ṣẹ́rípẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn òròyìn mi mi ni wọ́n pààyàn ni wọ́n hùwà bàjẹ́ kan ni ṣùgbọ́n gbà tí sánẹ́ẹ̀tì dé ó tú àṣírí wọn bọ́ ṣe ń kóde gbogbo ẹ̀ tẹ́lẹ̀ àṣírí wọn tú kódà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí wọ́n máa ń parọ́ bí ìgbà táwọn ń ṣe kàrámọ̀ nígbà táwọn ń ṣe mọ̀jíza oríṣiríṣi irọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bọ́ sórí atẹ́gùn pé ah, irọ́ ni ọ̀nà pọnmi sínú apẹ̀rẹ̀ àbí. wọ́n bá tún lè bí dàrin wọ́n tún ní aláàdùn àti ha. àwọn tí wàá padà rí pa ah, àṣé pé apẹ̀rẹ̀ ò tiẹ̀ ṣe é gbé omi sínú ẹ̀ àṣé rọ́ ni àṣé ń ṣe ni wọ́n ti kọ́kọ́ fi láìlọ́n tẹ́nu ẹ̀ ọwọ́ tún wá ṣẹ̀ṣẹ̀ wá fi àpò bò ó ọṣà nínú àwọn àǹfààní ẹ̀rọ ayélujára la fi ń láǹfààní àti mọ́ tẹ́lẹ̀ mi fi máa jókòó sínú ilé tó dẹ̀ ti máa mọ̀ pé ah mo ti gbọ́ wà sí ah, mo ti bọ́ àwọn ilé yóò lè gbá mi àṣírí wọn ti tú ẹ̀yọ́rọ̀ káàmà ni wọ́n so nínú àwọn yẹn ní ìta kàkàlẹ̀ nínú àwọn náà ni pé Ọlọ́run bá jẹ́ kí íńtánẹ́ẹ̀tì tá ń lò yìí ó jẹ́ ká láǹfààní àti mọ oríṣiríṣi nǹkan láyé nǹkan téèyàn ti ẹ̀ lójókòó kọ́ èèyàn dẹ̀ ń bá lè mọ́ kọ́dà obìnrin tí ọmọ bẹ̀ẹ́ sè ó lè síbẹ̀ lọ́kọ́ kó o kọ̀ lọ báwo ni wọ́n ṣe ń sin nǹkan báyìí ẹni tí ò mọ nǹkan míì ṣe wàá lọ kọ́ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí nǹkan tẹ̀ ó ti fẹ́ sọ́ra rẹ̀ di medical doctor ṣùgbọ́n mi ní kó máa fi treat ààrẹ o self medication ni wọ́n ń ó ní àwọn èèyàn òun ọlọ́run bá ti jẹ́ kí ìmọ̀ ayélujára yìí kí gbogbo ẹ ti kún orí rẹpẹtẹ ó ti pọ̀ ń bẹ̀ débi wípé ìmọ̀ ti rọrùn débi wípé gbogbo nǹkan ti rọrùn gaa látara rẹ̀ àǹfààní ẹ̀ lóòótọ́ o dínà yẹn ó náà náà ń sọ àwọn tó jẹ́ sàlìbìyà ti rẹ̀ àwọn wà lélẹ̀ tẹ́fẹ́ gbọ́ yìí. ìtẹ̀sà ah íńtánẹ́ẹ̀tì náà ó kó bá àwùjọ. ìtẹ̀sà múlùfàṣà ti. ó jẹ́ kí aburú sẹ́ẹ̀dì gan-an. múlùfàṣà tó fi lè bá rẹ̀ wà lè bá rí bí máa. كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون ó jẹ́ kí aburú oríṣiríṣi pọ̀ lórí ilẹ̀ látara íńtánẹ́ẹ̀tì oríṣiríṣi nǹkan sáàrírí oríṣiríṣi láwọn arí ìgbà kan àwọn oníwòkúwò tó bá fẹ́ lọ wòkúwò nílé fíìmù ó ti ní àwọn adọ́sì ló lè wá síbí àwọn náà máa ta tíkẹ́ẹ̀tì aburú fún tọ́tí wò òkú wò ọmọ kéékèèké irú táwọn lè máa lọ wò rèé àwọn fíìmù àwọn arúgbó ayé àtijọ́ àwọn máa lọ pílẹ̀ fáwọn bè kan a ní kó máa lọ jókòó wo fíìmù mọ́ ń ṣàlàyé ni o má ṣì mí gbọ́ o má mí kóòtì mi o nígbà náà gbogbo ohun tí wọ́n ń gbé sáfọ́ ọmọ kéékèèké pé ẹ̀yin ò lè rélé yìí ẹ̀yin ò tí tó rélé àwọn àgbàlagbà àgbà yàtọ̀ wò kú àwọn náà máa wò ń bí àwọn lẹ́tà ti wá fowó rà kán lọ wò àwọn ọ̀nà fẹ́ bá lọ wò kú wọ́n tí wọ́n ní ìsìn ọmọ kéékèèké náà ti lẹ́tà àti wò lórí fóònù. zọ̀nàrọ̀ ìfàsáàdì. ibẹ̀ lọ́mọ ti wá ń kọ́ olè jíjà. ibẹ̀ lọ́mọ ti ń kọ́ ọ̀wàkiwà. ibẹ̀ lọ́mọ ti ń kọ́ bí wọ́n ti ń jalè. bímá ti ń kọ́ bọ́ ti ń ṣe ṣìnà. kásábà ti àìdí náà. ibẹ̀ ti ń orí íńtánẹ́ẹ̀tì lọ gbọ́ọ̀rọ̀ mọ̀ mí ti kọ́ bọ́ ti ń mugbó. zọ̀nàrọ̀ àtàwọn jókíjó gbogbo àwọn nǹkan yẹn ìwàkíwà. zọ̀hárà ìfàsáàdì. ọlọ́run ní àwọn aburú yẹn ti pọ̀ lórí ilẹ̀. ìbárò ìwà ìbáhàr. bẹ́ẹ̀ náà ló ti wà lórí omi. bìmá kàtàbá ti àìtì náà. ó ní táwọn èèyàn dẹ̀ fọwọ́ wa tá a fọwọ́ ara wa fà ló bi íńtánẹ́ẹ̀tì tá a fọwọ́ ara wa design social media tá a fọwọ́ ara wa ṣe Facebook TikTok WhatsApp Instagram. telegram gbogbo àwọn nǹkan yìí tá ara wa sí. ni ó sún àwọn aburú yẹn mọ́ wa jẹ́jẹ́ làwọn aburú yẹn wà ní kọ̀rọ̀ tẹ́lẹ̀ ó ti wà ní gbangba ní àkọ́kọ́ náà Àtàrúfò súnmí. Ṣẹ́rí nínú aburú ẹlẹ́ẹ̀kejì tí Sánẹ́ẹ̀tì mú wá, ó ní pé ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ti ní Àtàrúfún aláàrẹ̀ A ní ọ̀rẹ́ òní lórí Facebook, ọ̀rẹ́ tó lè máa ríra wọn sí. Wọ́n ti jọ ń ṣẹ̀rẹ́ ní ìtúlẹ̀ tí lọ́dún mẹ́wàá wọn wọn rí. sí ẹ̀ tútọ́ rẹ̀ nìyẹn. ẹ̀ lórí Facebook, kọ nǹkan, ó tún ti tún náà ọ̀rẹ́ míì. ó ti náwó àwọn ọ̀rẹ́ mi àwọn ọ̀rẹ́ kọ́ rẹ̀ wọ́n ti wá ọtijọ́ ń bára wọn lórí ọ̀rìn ìrìn ẹsẹ̀ ìrìn inú ayé ni wọ́n ti wọ ibi tó jìn kódà tó ń bá ṣe ó lè jẹ́ díà ló wà ó lè jẹ́ Egypt ló wà ó lè jẹ́ Amẹ́ríkà ló wà wọ́n lè máa lọ lógójì ẹgbẹ̀rún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló tó ti jọ jẹ́ ọyọ̀wà lórí péjì kan ń tó fàárẹ̀ o tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa níwọ̀ tí ọmọ ẹmọ́lẹ̀ ọmọ ẹ̀hàn kírìn ìkúnrin inú ilé ló wà 24/7 tó bá fẹ́ lọ sí wọn náà ni wà gbé lọ fẹ́ lọ́bì kan wà gbé lọ adẹ̀ tí lọ gbé ní ìsìn kò nídìí kó kúrò nínú ilé kó tó lọ́rẹ̀ orí fóònù yẹn náà ló ti láwọn ọ̀rẹ́ yẹn ó ti ní ó ti ní wọn lóríṣiríṣi ó ti wá ní àwọn ọ̀rẹ́ kọ́rẹ́ ìyẹn náà jẹ́ lára àwọn aburú tí kí ní ìwà kó bá wà ó. nínú àwọn aburú yẹn. ànábọ̀rú ilá àwòrán ti lè gẹ́yìr. nínú ẹ̀ náà ni pé ó ti jẹ́ kí àwọn èèyàn máa lẹ́tọ̀ọ́ sí kó máa wo ìhòhò oníhòhò. ànábọ̀rú ilá àwòrán ti lè gẹ́yìr. ó ti débi àwọn èèyàn mẹ́ àwá tún dì ma máa lọ tẹ́bẹ̀ láti lọ wo ìhòhò olóbìnrin ọkùnrin ọlọ́kùnrin níhò àtọkùnrin àtóbìnrin tó wà ní dìbẹ̀ wọn tí wọ́n ń ṣe ohun tí ò lẹ́tọ̀ kí wọ́n ṣe ní gbangba ń àtìyàwó ń ṣe ń kọ̀rọ̀ táwọn wa fi wa wa paná ṣe olówádí tó ẹgbẹ́ wá tanná sẹ́ra báyìí àdẹ̀gbé tó orí ẹ̀rọ ayélujára àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ ọdẹ̀ ní access sí yìí wọ́n dẹ̀ ń wo wọ́n dẹ̀ àwọn national assembly àwọn náà ẹ̀ṣẹ̀ wá ṣòfin pé gbogbo àwọn tí wọ́n máa ń gbé àwọn ìhòhò obìnrin olóbìnrin ọkùnrin ọlọ́kùnrin sórí social media sórí kíní wọ́n ní kí wọ́n fòfin dé àwọn ò rí mọ́ àwọn ò fẹ́ gbọ́ mọ́. wọn náà wọ́n ti mọ tó ti ṣe nínú ẹbí wọn wọ́n ti máa burú tó ti dálẹ̀ nínú ilé oníkálukú wọn náà náà fi wọ́n ti máa burú tó ń dálẹ̀ nínú ayé náà náà ti lè náàfà náà ti sọ̀rọ̀ sókè yẹn o táwà bá wọn fojú ẹ̀sìn wo ti pẹ́tipẹ́ta sọ pé àkóbá kíní pọ̀ gan àkóbá rẹ̀ pọ̀ gan nínú àkóbẹ̀ náà lẹ́ngbẹ̀ yẹn àwọn ìjọba náà ti fẹ́ rí sí bóyá kò ní pẹ́ náà tún máa ṣòfin sí àbúwá sí àyàkọ́mọ́lá bí wọ́n tún sì máa ṣòfin bẹ̀rẹ̀ náà ní kòpẹ́kòpẹ́ pé gbogbo ọmọ tí wọ́n wọṣọ tó fún máyà pínpín tó wà láwọn tíṣàn yẹn kí wọ́n fòfin dè wọ́n múra ìmúra ṣé Yorùbá ni ẹ múra Yorùbá wá léèwé ṣé Ìbò ni ẹ múra ọmọ Ìbò wá léèwé ṣé Haúsá ni ẹ múra Haúsá wá má múra ọmọ ọmọ ọmọ ọbọ ọmọ kọ̀ọ̀rà má múra orí eléyìí wá mọ́ yé káyà síta mọ́ yé kòkòrò yẹn síta mọ́ bóyá tàbá tún bá ṣiṣẹ́ lórí ilé yẹn náà ẹ̀rí pé rẹ́pì náà tún awalẹ̀ pátápátá ah, mo kọ̀mẹ́ẹ̀dì lórí tẹ̀ ń ṣe lọ́wọ́ yìí o mo kọ̀mẹ́ẹ̀dì lórí ẹ̀ o ẹ ṣé o akínkú iṣẹ́ o. wọ́n mìnà sàlìbìyá. nínú àwọn sàlìbìyá ti yẹn náà ni. ọ̀dàmúlùmá bá ládìbì lẹ́kẹ́bìbì àǹfọ̀rí kì í sí ìmá lè lè já wá. sẹ́rí aburú tí kìíní tún wá kó bá wa. ọ̀dàmúlùmá bá ládìbì lẹ́kẹ́bìbì. kò jẹ́ káwọn èèyàn bìkítà láti parọ́ mọ́ o. àǹfọ̀rí kì í sí ìmá lè lè já wá. sẹ́kọ̀ọ́ bí wọ́n á sẹ́rìn. àjẹ́dàkúnmọ́ lọ́ọ̀bù. ìgbà tí fóònù ti d

الله أكبر كبيرا عدم المبالاة بالكذب أو طريق ó ti wá jẹ́ kí tá ń pè ní irọ́ ṣe kàbílọ́ sí irọ́ ti wá rọrùn fún àwọn èèyàn gan àwọn èèyàn máa wá parọ́ lórí fóònù ọkọ apá fún ìyàwó ìyàwó apá fọ́kọ oníṣẹ́ wá pa fẹ́ni tó gbéṣẹ́ fún ah, onígbèsè parọ́ fẹ́ni tó fẹ́ fi wọ́n ìdá kánà káàbì bá wọn. kí náà fà ní pé èèyàn ń ṣàdéhùn fún rẹ ni wọ́n lè fi irọ́ ló wà bí àdéhùn yẹn. wàlá kọ́yọ̀rọ̀ fi wọ́n àdé ní ìdá káàbì bá wọn. kò tó rẹ́ nípa ṣàdéhùn àbára ẹni sọ̀rọ̀ ńgbà náà tó yẹ pé majority ọ̀rọ̀ táwọn èèyàn sọ lónìí most ọ̀rọ̀ táwọn èèyàn sọ lónìí irọ́ ni 90%. wàlá akọ́ irọ́ fi ìkọ́ olè ní ìdáàlà àmọ̀yẹ̀kún fi àìlọ́. àyẹ̀mọ́yà íńtánẹ́ẹ̀tì yìí wá ti yíó jẹ́ kí yẹn rọrùn fáwọn èèyàn gan-an hmm. ó ti kejì wá sún àwọn èèyàn mọ́ irọ́ pípa nínú àwọn aburú ènìyàn o. wasilatun min wasaili ila shururi. àfẹ́ wọnú ẹ̀ rẹpẹtẹ ní gbogbo yín náà lẹ́sìn mọ gbogbo bí kíní yẹn ti kẹnu tó ìkọ̀kọ́ tí mò ń sọ ìwọ náà lè fẹ́ lójijì mọ́ yín sọ yẹn lọ. nínú àwọn ohun tí kíní tún dálẹ̀ láwùjọ wa. shururi. ó ń gángan ní okùn okùnfà àtẹ̀gùn eléyìí táwọn èèyàn fi ń ní àṣẹ̀sì sí gbogbo àbúrú ọfẹ́ wọ owó olówó ní ṣàlùwàsí wọ́n ń jí owó tẹ́lẹ̀ ṣùgbọ́n rẹ́tì tí wọ́n fi ń owó lákàntì àwọn èèyàn nìsín kí ní ìtújẹ́ kó tó rọrùn ọmọ olè yẹn àwọn ọmọ ìyàwó àtàwọn mọ̀lẹ́bí wọn ó ti jẹ́ kó fáwọn èèyàn ṣùgbọ́n ní ìsìn tí wọ́n tún ti communicate ẹwọ́ ọmọ tó pààyàn lọ ní jòní ẹ̀rí pé ó ọmọ yẹn lórí ẹ̀hẹ́n ó pè lórí aago ní íńtánẹ́ẹ̀tì náà nìyẹn lára aburú ẹ̀ àwọn míín ọ́n kidnap ń gbà kan a ma ń gbọ́gbọ́mọgbọ́mọ ṣùgbọ́n kò rọrùn báyìí ní ìsìn ó ti rọrùn látara kí wọ́n ti ń communicate ara wọn gbogbo wàhálà tíjọba ń ṣe lórí pé ẹ̀ṣẹ̀ registration ẹ̀ṣẹ̀ gbá ẹ̀ṣẹ̀ pẹ̀lú wọ́n tún ṣì ń sí ó jẹ́ kìkí ní fáwọn láti ṣe aburú wọ́n fẹ́ jíyàn gbé akọmílíkéta ara wọn wọ́n fẹ́ hùwà bàjẹ́ akọmílíkéta ara wọn. wọ́n mi náà sálíbì yá ṣe ìbọn àtúnlẹ̀ ọkọ̀ ti wálé àbúwá. ṣẹ́wárí nínú àwọn aburú ńlá. ìbọn àtúnlẹ̀ ọkọ̀ ti wálé àmì wá. eléyìí Ọlá ni pé ó wá bá àsìkò jẹ́ mọ́yàn lọ́wọ́ rẹpẹtẹ, àwọn ìwà síríọ̀sì máa. Sọ́dá tí kìí bá ń ṣe pọ́pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ street lórí fóònù lílò fáwọn ọmọ pé ẹ máa mú fóònù kọmọ ma kọmọ a ma tẹ fóònù lọ a ma ṣáàtì ṣáàtì lọ báyìí pẹ̀lú wà lórí Facebook àtàṣíyóyé náà oyé oyé wádẹ́ kò tí pẹ̀lú yí mọ̀ ọ̀nà ẹ̀ ti jíun ìbọn ájúlẹ̀ ọkọ̀ tí ìwọ̀lẹ̀ bó ṣe ń wéṣì àsìkò ló ń wéṣì owó ẹwọ bí dẹ́ta ṣe wọ́n tó ẹ̀rù páwọn èèyàn ní ìra ni tí ìyẹn rà ó ó ń gbà àsìkò jẹ́ àwọn èèyàn jòkó ó tẹ àwọn ọlọ́run kan jòkó kọ́ máa tẹ fóònù títí títí wọ́n nílè dìde lọ kírun kò jẹ́ káwọn mọ́ fojú sẹ́kọ̀ọ́ mọ́ kò sọmọ iṣẹ́ mọ́ tó bá ti mọ fóònù tẹ̀ kò lè fọkàn síṣẹ́ mọ́ àwọn ọmọ òfọkàn sí ìwé mọ́ níléèwé torí pé gbogbo ohun tí wọ́n ń kọ́ rádaràda tí wọ́n ń kọ́ lórí fóònù yẹn bọ́ ṣe wà nínú kíláàsì yẹn káwọn jáde ni lẹ́sẹ̀kẹsẹ̀ tí rọwọ́ ti mú fóònù dání aburú ẹ̀ pọ̀ gan o. ni wọ́n sọ́lá. nínú àwọn aburú rẹ̀ náà ni pé ìhìmáàlù ni. ó máa ń ó máa ń ó máa ń mú káwọn èèyàn kó ìrẹ̀wẹ̀sì níbi ìsílọ̀hún àwọn èèyàn máa ń mú ẹ̀sìn ní kékeré kódà bẹ́ẹ̀ lómi bá ti ń sálámọ̀ lórí irun báyìí tó bá jàjà kírun ó máa tẹ fóònù wọ irun ni táàfi máa ṣe kọ́mọ̀ ó tún sálámọ̀ tẹ̀ báyìí kò ní ọ́nà sí sí ṣe àkàrò fóònù náà ló tún máa kọ́kọ́ mú. wọ́n ti ṣòfin ṣòfin lọ́pọ̀lọpọ̀ masajid off your phone kìnníkan kìnníkan gbogbo òfin yẹ ò jẹ́ ẹlòmí bá tírí pòfin ẹ ti fẹ́ lójú wá ní tàwọn ilé ti fẹ́ lójú mọ́sùkì wọn ní kírun bẹ̀ mọ́ aburú tó wá dálẹ̀ nìyẹn o aburú yẹn pọ̀ o aburú yẹn pọ̀ o. àtúrọ̀ rí ṣàkàmìyà. nínú àwọn aburú ni pé. àjàjà zúzù àlálẹ̀ àtúrọ̀ rí ṣàkàmìyà. òun náà jẹ́ nǹkan kan nínú táwọn èèyàn máa lọ fi tó bá fẹ́ mọ information nípa ẹ̀ ní ìsìn pẹ̀lú fóònù tó ti wà lọ́wọ́ yìí wọ́n á dẹ̀ connect yẹn wọ́n á mọ gbogbo bó ṣe tó bó ṣe mọ àṣírí kọ̀rọ̀ àṣírí inú ilé ẹ̀ nígbòtò ẹ̀ pẹ̀lú mi náà pàápàá láì ní tìjú ni gbogbo tán ṣe nínú ilé àtàwọn àtìyàwó àtàwọn ọmọ gbogbo náà ni wọ́n post ó ti wá gbé gbogbo àṣírí family síta ibi náà sì máa tẹ̀síwájú lọ́la àfi ká ṣàlàyé káwa sojú wòye ìsìláàmù lórí rẹ̀ kí ni káwa ṣe ṣe ká má wàá lò mọ́ ni a máa máa lò ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ ó lálàyé وين بوغون توروما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك رحمه الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Amin commercial wà ní ìjẹmọ̀ àgbájú ní Abẹ́òkúta ilé unique fún àǹfààní àwọn tí a bá fẹ́ ra ẹja bíi sandin fóté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní Ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti múmú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ àlùkùtẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn tó yarantí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmọ̀ọ̀mù wa ní 080 35 75 14 66 ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta